الفاتحة المدينية وجودة أهل السنة والجماعة للدراسات الإسلامية والعربية عجبة إلوري سنسيدة لتأكيد وفجر وفجر وفجر بمقرأة القرآن السنة بكى قيوم مجيئة صلى الله عليه وسلم lókè tó jẹ́ pé ó nira rẹ̀ rọmọlúwà àmójútó tó péye ń bẹ ní tẹ̀sẹ̀ àyíká ìdẹ̀wù àgbékalẹ̀kùn níyàtọ̀ àlùsùnà wà jàmọ́ àwọn àníbàmọ́ pẹ̀lú àṣẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìsìyà ẹ̀yà rí oṣù mọ́tò alẹ́ wù. aago mẹ́jọ àárọ̀ ṣàgò kan lè tó ẹ̀kọ́ kíkọ́ wọn wọn lójoojúmọ́ àyàfọ́jú àlàmísì àti jímọ̀ ètò oríyàpò àyẹ̀sà nídùn fún àlùyà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀ dr abdulfata sàwù ṣòdùdà sílẹ̀ ní ẹ̀kọ́ tọmọdé tàbí tọkùnrin tóbi nítorí ìyàwó náà ìyẹn fún ilé ẹ̀kọ́ ìbílẹ̀ fún àyíká ìlú title center àjẹbàbà ìlọrin fún wa ìlú ẹ̀kọ́ náà láti ìdíkọ̀ alájọ ìyàbọ̀ ní ọ̀dọ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine ìlú yàtọ̀ àti ìdúnlọ̀wà ìjàmá àjẹbàbà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 abẹ́lọ́wọ́n bá kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí so gbogbo àti àwọn gbọ́ ni mo kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá ní ìjẹ́ ìjọ ọ̀rọ̀ tó tóbi oṣù kan àbọ̀ ni mo ti bẹ̀rẹ̀ rẹ̀ báyìí wípé ta ni mùsùlùmí gidi ta ni mùsùlùmí gidi so àwọn ń gbé yẹ̀wò àwọn nǹkan tí a máa rí lára mùsùlùmí gidi so ibi tí mo dé òun ni pé àwọn nǹkan tó ń jẹ́ nǹkan àdádálẹ̀ níbi ẹ̀sìn àdádálẹ̀ ẹ̀sìn ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi àní rí ní ọwọ́ ẹni yẹn so bí tí mo wá dé òun kí mò ń ṣàlàyé pé bídà mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí bídà kéré ní bídà tóbi ni bídà kékèké ó wà bídà láńlá ó wà bídà kékèké òun ni pé àdádálẹ̀ kékèké ìtumọ̀ tó bá ní kékèké ni pé èyí tí kò lè sọra di kèfèrí tó ṣe pé yọ́n máa jẹ́ ẹni tí ń ṣe ọlọ́run ọba ni tó bá ní bíbí à ilá ńlá orin tí ó sọ̀rọ̀ di kèfèrí nìyẹn ló kọ́ sọ̀yàn di ẹlẹ́bọ méjèèjì mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i fẹ́rí kí má pẹ́ níbi máa padà wá síbẹ̀ bí ìnìlà àmọ́ ibi tí mò ń lọ ní pé bí ọ̀rọ̀ tí mo sọ pé bó ṣe pín sọ́nà méjì yẹn ni mò ń sọ ò máa padà wá síbẹ̀ so Ah, aya Qur'an wọ́n ni mò ń kà lọ́wọ́ tí a fi ń ṣàlàyé fúnra pé ọlọ́wọ́ bá ní ká jìnà sí nǹkan àdáadáa lẹ̀ pé bí òun bá ṣe gbé ẹ̀sìn fún anábì sallallahu alaihi wasallam òun náà ní ká ṣe ṣẹ́rí máa débi àwọn ewu ṣe bá rí fìtínà tí ó bá ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tipẹ́tipẹ́ ni àbí ìtòsẹ̀sẹ̀ tó ń ṣẹlẹ̀ ni tẹ bá túdi rẹ̀ dáadáa tẹ túdi rẹ̀ dáadáa ẹ rí i pé nǹkan tó fà á bídá àyè ni àìtẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam náà ni ó máa ń fà á lọ́pọ̀lọpọ̀ ló máa ń fà á. tí ọlọ́wọ́ bá azza wa jal nínú suratu nisa àyà one fifteen a'udhu billahi minash shaitani rajim olúwa ni wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahu al-huda. ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره ló wà ní gbogbo ẹni tó bá máa ń yapa òjíṣẹ́ yẹn ni pé Ànábì sallallahu alaihi wasallam ó mú nǹkan wá báyìí fún ọ pé báyìí ní kẹsì sẹ̀sìn ẹ̀yin padà wá wò pé hmm, ẹ àbí ẹ fi ẹ̀kún ní ọ̀dà míì àbí ẹ fi kún àbí ẹ yọ kù nínú ẹ̀sìn tánàbí mọ́ wa ẹ̀yìn fi fi yín rọ́pò síbẹ̀ so n tó ń pè ní mùsà àkọ́kọ́ ti ràn sóòlù náà nà ìyẹn ti yapa òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí yàn torí tó bá pé o bá ní ìdí pé kálukú máa ṣe tó bá wù nínú ẹ̀sìn ni ọlọ́run ò ní rán òjíṣẹ́ sí wa náà ṣé bí wá fi tí bá sì máa ṣe é náà lọ́nà ti rán àṣìwà pé ọ̀yà lọ lè fi hàn wá tí wọ́n sì ṣe tí mo fẹ́ òfin mi tí mo fẹ́ gbé kalẹ̀ fún wọn ká máa ṣe bí wọ́n sì máa sìn mí ìlànà tí wọ́n gbà láti máa sin èmi ọlọ́wọ́n ọba wà nílùú ìyá rẹ̀ ṣàlàyé rẹ̀ fún wọn. tí o ìtumọ̀ tánà ti wá ṣe láyé náà nìyẹn ìtumọ̀ tí ń jẹ́ rìsálà mẹ́sẹ̀gì àwọn òjíṣẹ́ ọlọ́run náà nìyẹn. so olúwa ní wàmẹ́yọ̀ṣẹ́ kékeré rasul wọ́n tó bá yapa òjíṣẹ́ tó yapa ànábì sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahul huda tó sì ti rí ìlànà ẹ̀rí ó ti rí bá nẹ́bí ṣe máa ń ṣe nǹkan wọ́n wá ní ìwọ ọ̀gbà bẹ́ẹ̀ àbọ̀ wá ní báwọn bàbá yín ṣe máa ń ṣe leléyìí tí wọ́n bàbá yín yẹn bóyá wọn ò rí nǹkan yẹn ni ìwọ ti wá rí àwọn bàbá yín bóyá wọn ò gbọ́ àlàyé yẹn ìwọ ti wá gbọ́ àlàyé yẹn wa yattabi ghayra sabilil mu'minin wá ń tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí ìlànà táwọn mùmìnì hmm, àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam wá tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí tiwọn olúwa nínú wọ́lẹ̀ ṣe máa tà wá la olúwa ń sórí tó ń ṣeun yóò tù ọ́ tì ẹni pé ó rí àdánwò tó ń ṣe yẹn ó padà rádánwò rẹ̀ tó kò sí gbogbo tí ń jẹ́ bídà táwọn èèyàn dá kalẹ̀ sínú ẹ̀sìn wàláì àdánwò rẹ̀ à ń rí báyìí à ń rí báyìí so yóò padà máa sọ àwọn àdánwò rẹ̀ òun na làwọn ewu àwọn àwọn aburú tí yẹn dá kalẹ̀ sínú Islam fún wa olúwa ni wọn jahanna wọ́n tó wọ́ yẹn òun padà ń bọ̀ wá jí àwọn ọlọ́run ni ọ̀wọ́ náà ọ̀wọ́ náà ọlọ́run wa bẹ́ẹ̀ pé tó bá ti ń ṣe tó ń ó sá mú ìlànà míì tí kò ṣe tàwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí bá tàbí yẹn nílẹ̀ olùhùdà ìmọ̀lẹ́ tó wá hàn sí síbí láti mọ̀ pé gbogbo àwọn tá à ń pè pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam àfi ká gbìyànjú ká jẹ́ kí ìmọ̀nà yẹn kó hàn sáwọn èèyàn ká jẹ́ kí ìlànà nẹ́bí sallallahu alaihi yẹn ká polongo rẹ̀ àlàyé rẹ̀ ní ká ṣe fáwọn èèyàn kí wọ́n rí so olúwa ní tí ò bá wá gbọ́ olùwà ní ah, jahannama yẹn sì ní wọ́n sẹ́ ẹ̀tì mọ̀sí ọ̀rọ̀ ó burú níbi tí yẹn máa ń padà sí náà ni pé nínú nǹkan tó yẹ kéèyàn sá fún ìyapa ìlànà ànábì ni kéèyàn sá fún ẹ tó ń wo àyà mi náà ní suratul Anfal àyà thirteen olùwà ní zalika bi annahum shaqqu Allaha wa rasulahu wọ́n yapa ọlọ́run ni wọ́n yapa òjíṣẹ́ ni nítorí iṣẹ́ mú wá fún wọn wọn ò e. wọn dá tí wọ́n ṣe lọ́tọ̀ ni. ومن يشاكك الله ورسوله فإن الله شديد العقاب انتو باتي ويقبا انتو جشموا ويقبا انتي النبي صلى الله عليه وسلم ويقبا انتو الله بفنان سيسوا والله في أجنتهم يعني يجيا so kọ́lọ̀ kọ́mọ jẹ́ so náà ni bídáà kò sí orí níbi bídáà tó innovation innovation ibi kẹwàá nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ah so aburú láńlá ni o kí làwọn aburú tó wà ń bẹ òun ni pé ó máa ń jẹ́ kí píkṣọ ẹ̀sìn fọ́tò ẹ̀sìn yẹn ni pé bí ẹ̀sìn ṣe rí gangan bó ṣe wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yóò wá di oríṣiríṣi ẹ̀yà ẹ̀yà olóríṣiríṣi lẹ́mọ̀ wá rí ẹ̀yà ah, ṣé ah, àdúrà náà làwọn eléyìí náà ń ṣe yí wọn bẹ lọ́wọ́ náà ní ẹni bẹ́ẹ̀ ni àwọn eléyìí náà wọn bẹ lọ́wọ́ náà ní bẹ́ẹ̀ ni àwọn eléyìí náà ń bẹ lọ́wọ́ náà ní wọ́n ni wọ́n máa ṣe. kódà ẹ̀rùn kíkí àwọn ah, ẹ̀wọ̀n eléyìí ṣe ń kírun ah, wọlé iná ṣe ń kírun wọlé iná ṣe ń kírun ẹ̀wà ní rí kó sallallahu alaihi wasallam. ẹ̀wọ̀n eléyìí wọ́n ṣe zikiri bẹ́ẹ̀ ni àwọn eléyìí náà ṣe zikiri ah eléyìí náà ṣe zikiri yóò yàtọ̀ síra wọn. ẹ̀wà rí Islam wà rí yóò ní fọ́tò oríṣiríṣi ìtọ́wálejò òun ni ìròrí Foto oríṣiríṣi nípa ìròrí wọn ni bídà àtún àkàdíyà kó jẹ́ pé ìgbàgbọ́ tíyàn ń rò nínú ẹ̀sìn tíyàn ní dáàdì sọ́kàn nínú ẹ̀sìn pẹ̀lú ọlọ́run pẹ̀lú Ànábì sallallahu alaihi pẹ̀lú ẹ̀sìn ọlọ́run gbàgbọ́ tíyàn gbàgbọ́ kó wá yàtọ̀ sí tánàbí mọ́ ọ̀la ń pè ní àkídà so inú tí ó ń fi tó ń dá sí wa lọ́rùn láyé lónìí so tó ṣe pé tẹ́ bá ń gbọ́ pé ah, ah, táwọn èèyàn Islam tẹ́ mọ̀ gbọ́ oríṣiríṣiríṣi àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn mọ̀ sọ tẹ́ bá lè wo ohun tó wà tó fa ìpínlẹ̀ rẹ̀ àdáadáa lẹ́ni o torí àwọn tí ń sọ yẹn kì í ṣe pé wọn ò rí ẹni tó ń relate ọ̀rọ̀ yẹn mọ́ o wọ́n máa rí àwọn kan tó máa relate ẹ̀ mọ́ pé ṣé báwọn kan náà ń ṣe báyìí ṣé báwọn kan náà ń ṣe báyìí ṣé báwọn kan náà ń gbé báyìí so bídà àbúrúlálà ni ó máa ń jẹ́ kí fọ́tò ẹ̀sìn kó yàtọ̀tọ̀ síra wọn fọ́tò ẹ̀sìn kó yàtọ̀tọ̀ síra wọn ìròrí ẹ̀sìn ṣe pé ìròrí kan náà lọ́yẹ̀ kí ó gbé ọjẹ́ ìròrí kan náà lọ́yẹ̀ kí ó gbé ọjẹ́ so bí àwọn sọ̀hábà bí ìròrí wọn ṣe jẹ́ so bó ṣe yẹ kí ó gbé ọjẹ́ jẹ́ nù àmọ́ àdádálẹ̀ ló sì wá fún àwọn èèyàn ní ìròrí oríṣiríṣi ẹ̀wò lápèjúwe ẹ̀wò sínú jẹ́mọ̀ tí wọ́n bá máa ṣe àpèjúwe kí wọ́n máa mú àwọn tó bá jẹ́ àwọn recent recent examples àwọn recent àwọn tó yẹ pé yàní àwọn misal misal tó yẹ pé àwọn àpèjúwe tó ṣe pé ó wà yàní kàríìbà misalun kàríìbà amsila kàríìbà àwọn àpèjúwe tó súnmọ́ wa táwọn ọmọ pé táà hmm, ti ń ṣẹlẹ̀ lélẹ́yìí sọ ẹjíká wò nísìnyí ẹ wo àwọn ẹ wo Boko Haram ẹwà àwọn tó ń kidnap ẹ ẹwà àwọn tó kidnap ẹwà àwọn tó ń ṣe boko haram ẹwà àwọn tó ń oríṣiríṣi ẹ ẹwà àwọn ICC gbogbo wọn pátápátá ní tí wọ́n ń gbélé rí Islam náà ń gbélé rí Islam ni wọ́n ń gbélé rí so bẹ́ẹ̀ sì ni nǹkan tí wọ́n gbé lọ́wọ́ yẹn al-Islamu bari'un minhu Islam ò ní í ṣe pẹ̀lú rẹ̀ rárá tẹ́bá lè tú wọn palẹ̀ pé kí ló mú wọn sọ̀rọ̀ nǹkan báyìí kí ló mú wọn wúrú wà báyìí kí ló mú wọn nírú ròrí báyìí ẹ rí i pé bídà ló fà bídà ló fà bídà so tẹ́bá lọ lérí wọn tí wọ́n mọ̀ wí náà ni pé àwọn ń bẹ lábẹ́ ìjọba tó jẹ́ pé ìjọba tí ò lo ẹ̀sìn ọlọ́run àwọn ò sì lè máa wà lábẹ́ ìjọba tí kò lo ṣẹ̀ríà. so wọn wà nítorí náà àwọn náà fẹ́ máa wà separately láyè kan àwọn ọmọ wa máa dá lo sẹ̀ríà wọ́n máa dá sí islamic government lábẹ́ gọ́ọ̀mẹ́ntì tí kìí ṣe gọ́ọ̀mẹ́ntì sẹ̀ríà. so tẹ́ bá wo ìròrí ìròrí kò wá dúró lábẹ́ rẹ̀ lásán wọ́n wà ní àwọn tán bá ti wá ń bẹ lábẹ́ ìjọba tí kò kí ń ṣe ìjọba sẹ̀ríà yẹn kìfìrí ni wọ́n kóra kan máa kírun wọ́n máa gbàwẹ̀ ṣùgbọ́n ẹnìkan ń jóni lára àwọn tó máa ń ṣùwà lórí social media yẹn mọ̀ bóyá sí dm àbí kíní kan náà ń pe ọkùnrin yẹn mo pe n tó mà tó mà náà ló ń dá sí yìí ó ní àwọn tó ń dá ogbó eléyìí lẹ̀ ó ní àwọn àwọn salafis ó ní salafis náà ń pè wọ́n à salafis ó ní àwọn salafis ni wọ́n ń bó ní salafis ti jọ yẹn tó bá rẹ̀ tó gbọ́ salafis tó ń jẹ́ àkídà salafis tí ó mọ̀ sọ fún yín náà ni pé gbogbo under government tó bá wà ọ̀gbọ́dọ̀ takò wọn wọn kì í bá gọ́ọ̀mẹ̀ntì jà nínú àkédà àwọn sálàfí so intanẹti sọlá sọlá sí kọ́ wa gangan nìyẹn kódà kí ìjọba yẹn máa ṣàbòsí fún yín sábẹ́ wọn lẹ́wà kí ìjọba yẹn kó máa gba dúkìá yín kó máa ṣàbòsí fún yín hadith anẹti sọlá sọlá máa ń bẹ ìpèpè tí gbogbo ẹni tó bá jẹ sálàfí máa pèpè sí náà nìyẹn pé ẹ má bá gọ́ọ̀mẹ̀ntì fa wàhálà kankan o kódà bí kò kí n ṣe gọ́ọ̀mẹ̀ntì mùsùlùmí lókùngbà ẹ ti ń kírun yín ẹ̀ ń gbà wẹ̀ yín ẹ̀ ń lọ sí hajj yín ẹ̀ ń lẹ̀ ẹ̀ ń yọ zaka yín wọ́n ní kẹ́kọ̀ọ́ òdìsọ́kùn nípa ẹ̀sìn yín ẹ̀ bá ti yín lọ ẹ̀ mọ̀ bẹ́sìn yín lọ. so àmọ́ ìròrí ìtàwọn khawarij ìròrí àwọn khawarij tí wọ́n jẹ pé ìròrí yẹn ìròrí tí ànábì yóò mọ̀ sí ìròrí àwọn tó takótakò lànà ànábì sallallahu alaihi àwọn ni wọ́n ń bẹ lábẹ́ pé táwọn bá ti wà ní abẹ́ ìjọba tí kò rí báwọn ṣe rí àwọn máa dá wà lọ́tọ̀ ìjọba yẹn jẹ́ ní kèfèrí ni àwọn bàjá àwọn ni wọ́n bá Ali bin Abi Talib radiyallahu anhu àwọn ni wọ́n bàjá kódà àwọn náà pa Ali bin Abi Talib láwọn Khawarij yìí ìròrí yẹn làwọn yẹn tí wọ́n bá ń tẹ̀lé lúròrí yẹn irúgbà àwọn Boko Haram yẹn náà ni wọ́n ń tẹ̀lé tó gbogbo àwọn tí wọ́n ń bẹ ní north tán jẹ́ irú nǹkan báwọn àti lágbàáyé náà ICC ni gbogbo Al-Qaeda ni tí wọ́n ń tẹ̀lé nìyẹn kí ló fà á al sotori ibi táwọn náà ti fi wọ́n sí tí gbọ́ àṣẹ ń bájọba lò rí so wọn bájọba lò bẹ́ẹ̀ so àwọn ní àkídà míì tó yàtọ̀ sí ní ànábì ní kan wọ́n ní wọ́n ní ìlànà míì manhaj míì tó yàtọ̀ sí ìlànà tànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam sani ó lo ọdún méjìlá ní maka kẹfìrí ní kọ̀ǹtró maka ànábì sì ń bẹ lábẹ́ wọn ànábì ò bá wọn fa wàhálà kankan kódà ń tánà ti tún ṣe nígbà tó tó ń fún ní wàhálà ànábì tó kọrí sí tọ́ìf ó sá lọ síbẹ̀ wọ́n tún lè kú mbẹ̀ ó tún padà wá sí padà ó tún yá ó tún èèyàn lọ sí ẹ lọ sí ẹ̀yìn eh, habasha ẹni ethiopia wọ́n tún dá èèyàn rẹ̀ padà láti bẹ̀ náà lastly lànà ìdíkọ̀ àdàwà lọ sí madina so nǹkan yẹn ti tó ọdún méjìlá ó ti tó kí n mọ̀ pé tí ẹ bá wà lábẹ́ ìjọba tí kò ṣẹ̀sìn tí kìí ṣe ìjọba ẹ̀sìn bí irú nàìjíríà táwa yìí a nídìí ká máa fìtínà ara wa ẹ máa bá àrùn tiyín lọ ẹ máa bá àwọ̀ ẹ̀yìn lọ ẹ máa lọ sí hajj yín so ẹ máa bẹ́sìn tiyín lọ kò dìgbà tẹ bá ní ẹ bá ìjọba yẹn pa kàràgbà so ẹni tó bá ti tó bá ti ń ṣe báyẹn àbó ń pépè kódà inú ìlànà àwọn alùsùn náà gẹ́gẹ́ ni pé kódà ẹ gbọ́dọ̀ bú ìjọba lórí gọ́ọ̀mẹ̀ntì lórí ìjọba tó wà lórí gọ́ọ̀mẹ̀ntì ẹ gbọ́dọ̀ bú publicly bóyá lórí rédíò ni àbí lórí mímbàrì ni àbí lórí tẹlifíṣàn ni táwọn kan míì ṣẹlẹ̀ tó yàtọ̀ sí ìlànà táwọn nàbí sallallahu alaihi wasallam ń gbé wá táwọn èèyàn ń tẹ̀lé òun ló fa gbogbo eléyìí o. tòun náà ni pé àwa mùsùlùmí ẹ dákun ẹ wo ẹ wo tí ẹ bá ṣe pọ́lọ́ ń sànú àwa ànání lọ ẹ jẹ́ kẹ́ eré eré eré eré eré òṣìṣẹ́ orí rédíò mọ̀ wáyé nílọrin ilẹ̀ ìbá ti rán wàhálà àbá ti rán wàhálà àmọ́ lọ́run jẹ́ ó ṣe Yorùbá ní ọjọ́ ṣe rí àwọn jàbàtíyà yìí àwọn tó pé everybody bó mùsùlùmí bó sálámù sí wọn wọn ní dáhùn bí mùsùlùmí pẹ́ ẹran wọ́n làwọn ní jẹ́ bí ń kírun wọ́n làwọn ní kírun lẹ́yìn rẹ̀ síbẹ̀ mọ̀ wọ́n nílọrin yìí náà síbẹ̀ mọ̀ wọ́n àwọn jàbàtíyà bí pín náà ń pè wọ́n síbẹ̀ mọ̀ wọ́n tí bá ṣe páwọn náà wọn ní agbára irú táwọn boko haram ń dánwò gẹ́gẹ́ náà làwọn náà dánwò wọn yàtọ̀ síra wọn lákìdá so ibi táwọn wá ń lò nísìnyí wà wá bẹ́ẹ̀ dédé àwọn ni platform táwọn ń lò tí wọ́n níwò tó bá ti ń ṣe dédé àbá yìí ni ọ́ ó jẹ́ bídé àkékeré ni ọ́ kò ní dọ́kà wọn. so náà ni pé ọ̀rọ̀ bídé gbogbo ẹni tó bá fẹ́ fọ ọ̀rọ̀ bídé tó bá ń jẹ́ àfà kò gbọ́dọ̀ mẹ́mẹ́nu lékún rẹ̀ pé bídé ó kún sọ́nà méjì torí káwọn yóò máa rí pé so báyìí pé so pé kò pín o ó bídí àpín sọ́nà méjì tí tó lè sọ̀rọ̀ di kẹfìrí wà ń bẹ̀ tí ò lọ sọ̀rọ̀ di kẹfìrí wà ń bẹ̀ yẹn gbọ́dọ̀ jìnà sí ẹ jẹ́ má kojú ìwà fún méjèèjì bídí àti ó sọ̀rọ̀ di kẹfìrí so ìyẹn ó ṣe bídí àyẹn ẹ sì gbóòórùn kúfúrú níbẹ̀ báyìí ìpè kúfúrú rèé so tó bá yẹ pé bídí àti ó sọ̀rọ̀ dẹ́lẹ́bọ ni ìyẹn ó ṣe bídí àyẹn báyìí ẹ sì gúrù yóò èèyàn pé àdádálẹ̀ téèyàn ó ṣe tí kò sọ̀rọ̀ di kèfèrí tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣàlàyé rẹ̀ fún yín ẹ wà ẹbọ tì ẹ wà kúfúrú tì ńlẹ̀ ẹ̀mí rí lọ́jọ́ kí n má pòjú bídí àyẹ̀bọ wa bídí àyẹ̀bọ òun ní nísìnyí ṣe mọ̀ téèyàn bá lọ sí ẹbọ gangan òun ni kéèyàn lọ sí di omi kéèyàn lọ lè máa tọrọ pé ọmọ bíbí nídìí omi pé omi omi o Ọ̀ṣun o Ògún o bùnmi a nìkẹ́ á ẹ̀bọ náà lélẹ̀ yìí ẹ̀bọ tó clear ni torí pé kọ́ lọ lọ́run Ògún kọ́ lọ lọ́run ẹ̀bọ tó clear nìyẹn but àwa rẹ̀ nìkan ní mùsùlùmí lòun òun ni àmọ́ yìí ń lọ sí káúlà ń lọ sí káúlà ń lọ́dọ̀ Ibrahim Niyasi níbi sàárè rẹ̀ mo lè tọrọ ọmọ tẹ bá ní kí lọ bá lọ ẹ̀sìn ọrụ ó lóun bá lọ kó láyé mo sọ pé ìlọ́dí ògùn ìlọ́dí ògùn torí eléyìí ní ìsìnyá sọ pé bídíà pé ti ní ẹ̀sìn nínú bídíà ṣèrèkíyà bídíà ẹ̀bọ nù bídíà ẹ̀bọ àbí kò tiẹ̀ lọ́jìnà ó lọ náà sàárè ń pariwo pé ní bòmí lọ́mọ o àbí àṣírí mi fẹ́ o sùn bídíà ni torí irú ẹ̀ wọ́n sọ yóò mọ̀ pé ó kọ ẹ̀sìn lòun bá lọ bẹ̀ tó pè ní bídí kíyà nìyẹn. so bídí àti kò yí ṣe èyí tó sìn ẹ̀dẹ́ lẹ́bọ ẹ̀rọ ní ìsìn kí n fa tẹ̀síbà so kí wá ní bí tẹ̀síbà fi jẹ́bọ̀ kí n fa tẹ̀síbà bídí àní kí ló wá fi jẹ́bọ̀ so kò jẹ́bọ̀ so ó yapa ìlànà Ànábì sallallahu alaihi ni irú yìí sì ní bí ẹ̀ṣẹ̀ náà ni yóò sì jẹ́ so bí ọ̀rọ̀ bídí àṣírí òun náà nìyẹn ṣàpèjúwe rẹ̀ pọ̀ bọ̀ orí orí afẹ́fẹ́ tí mo wà nínú tí mo lè sáré mú wá nìsín òun náà ní eléyìí tó bá tí wọ́n ń ṣàlàyé yìí ọ̀rọ̀ àwọn àáfàá súnà ọ̀pọ̀ lóríṣiríṣi tí wọ́n jẹ́ kó ń yí wa pé ah, ẹ jìnnà sí bídí àwọ̀ ẹ má dé dé bídí àbó ṣe lè kọ́ mà sọ pé ah, ẹ̀sùn fún ẹ̀sùn fún ju àti kí n tó dé ọ̀dọ̀ àwọn àáfàá ike mú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam kan wa hadith bẹnu adéhùn ẹnu sahih muslim abu rẹ àgbà hadith náà wa radiyallahu anhu kun yana rasulullah sallallahu alaihi wasallam kan anabi sọ báyìí kò yakunu fi akhir zaman dajjalun lẹ́yìn tó bá dìgbẹ̀ ní ayé lẹ́yìn ìgbà tí n bá lọ tán ẹ rí àwọn dajjalun kadhabun àwọn òpùrọ́ àwọn min al-ahadith wọ́n mọ̀ wá mú àwọn ọ̀rọ̀ kan wọ́n mọ̀ sọ fún yín ọ̀rọ̀ tó ṣe kí malam tasma'u antum wala aba'ukum ọ̀rọ̀ tẹ́yìn sọ̀rọ̀ yóò gbọ́ rí hmm? tèmi ò sọ fún yín tẹ́ gbọ́ nínú wọn mọ̀ sọ fún yín alábi ní wa iyyakum wa iyyahum ẹ sọ́ra fún wọn o ẹ sí àwọn abẹ́ o la yudillunakum wa ẹ mọ̀ jẹ́ kan sọ yín náà mọ́jú kan kó wàhálà bá yín ṣẹ́rí gídá máa ń sọ̀yàn nù ní máa kó wàhálà bá yàn ni ẹ wo àwọn tó máa fẹ́ ṣẹ̀sì nísìn ìyẹn fẹ́ jó ní súnà lèmi ò sì mọ̀ sọ fún yín pé ẹ̀yin náà kọ́lẹ̀ ń dá wàhálà lẹ̀ káyé láyé aláìsúnà ò dá wàhálà lẹ̀ rí láyé àwọn aládàádálẹ̀ tó ń fara jọ onísúnà àwọn náà dàpì sínà àwọn ni so àfikún lọ́wọ́ bá kó kó kó ṣàánú yàn àdìsí mọ́kà yìí Ibn Hubayra rahimahullah oníbi àdísì yìí fi ha hadal hadith min alfiqh tashdidi annabi sallallahu alaihi wasallam an al-ibtida o tashdidi nahayi an al-ibtida tí wọ́n lè kíkà jìnà sí dídí àpíá ọ̀rọ̀ ìtakò ìmọ̀ dán kíkín kankalẹ̀ níbi ẹ̀sìn wọ́n ní ká jìnà sí ìka máa tẹ̀lé lánàá nabi sallallahu alaihi wasallam so biznillah bí a ti a bá rí àwọn tó bá ní ìbéèrè kan sí méjì nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn tí à ń sọ ní àti ẹ̀ka so n tí èèyàn fi ń jẹ́ mùsùlùmí gidi náà là ń sọ a ní àfikún yẹn ọjọ́ ẹni tí kò kí ń ṣe bíbí à gbogbo àti yẹn bá ti mọ̀ táwọn afáfá ti ń pariwo rẹ̀ kí wọ́n máa jìnnà sí i kí wọ́n máa jìnnà sí i. Wàlékùmù sàlámù wa rahmatullahi wa barakatu. Orúkọ mi ni Ìṣẹ́. Ẹ káwọ̀. Ìlà kìí ṣe bàbá. Ìlà kìí ṣe bàbá ẹ̀rí àwọn àkàmọ̀tẹ̀ tó jásí pé ní máa ń da ìṣerú gbà mí. ó yẹ kí n bá fẹ́ ìtìtì ọ̀nà. bẹ́ẹ̀ ni gbàgbé àlàyé ìkàlẹ̀. ó gbúdọ̀ kẹ́yìn bá náà fẹ́ bá àtọ̀ náà lọ. àlùmọ́ náà fẹ́ kẹ́yìn fún jọ́ náà. ìtìtìjọ́ ìtìtì máa pè é ètò máa jẹ́ kó máa kó bá ètò òkùnkùn jọ́ náà yẹn. ẹ̀rù bẹ́ẹ̀ ni ti àwọn àlàyé yẹn tó jẹ́ wípé ẹ̀kan sáàmù kan máa pín náà anybody lẹ́lẹ́bọ̀ pé kankan gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé kalẹ̀ ó dá fóònù. ìdúró nǹkan wọ̀nyí ní láti kí iná ìfọ̀ aka wáyé láàmú sísèmù yìí rí àwọn ẹ̀kọ́ mélòó gbá hmm. ọlọ́run ní bala bẹ́ẹ̀ jẹ́ o ọdún mímọ́ ọlọ́run ti ọlọ́run bá ní bàdà fún wa àti àbàǹdì tó dé. so kọ́lọ́run bá kó ṣàlọ́ fún wa so òun náà ni pé kádàkùn tán bá ti pè ní bébé àrà ká sọ fún wọn alaikum salaam wa rahmatullahi wa barakatuh alhamdulillah Bẹ́ẹ̀ni. Ok, ma'am. Ok, ok, ṣungan. Ma'am, jazakumullahu khairan. Ah, n tí wọ́n ń sọ pẹ̀lú pé tánàbí ni kullu bid'atin dalalah pé gbogbo bídà ànú ni ànábì ò sọ pé kúfúrò ni ànábì ò sọ pé kúfúrò ni kọ́ ànú lànábì pé ànú dẹ̀ ní ànú lè jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ so kíyàn kíyàn kíyàn kán bá lè yàn sọnù ó jẹ́ kí èèyàn hùwà ẹ̀ṣẹ̀ ni pé ah, ẹni yìí sì sọnù irú ẹ̀ ni àwọn. Ah, ọmọ ànábì Yusuf tí wọ́n ní bàbá àwọn ó mú Yusuf ní àyò yàtọ̀ sí àwọn ó ní iná àbá iná Yusuf àhábà ilá àbínà iná Yusuf àhábà ilá àbínà minna wọnánà ọ̀rẹ́sìbẹ̀tùn wọ́n ní iná àbá iná làfíọ́bọ̀ láàlè mùdí bàbá wa àbáwá yìí ṣàṣìṣe wọn sẹlọ́run torí wọ́n dá Yusuf yíyàn láyò wa tẹ́gbọ̀n pé dọ̀láàlì ma ń jẹ́ ìṣẹ́lọ́run sí ọ̀hún àní ànábì yusufu di kẹfìrí ni bàbá ànábì yusufu yakub ṣó di kẹfìrí dọ̀là náà wọ́n sì wé fún bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni dọ̀là lò tí ẹ wí kúlòbẹ́dẹ́ àti ń dọ̀là àlà tó bá ní gbogbo ẹ̀ dọ̀là àlà ni pé kò sóore níbẹ̀ àmọ́ kì í ṣe ìdájọ́ rẹ̀ ní àyà yẹn ní àdìsí yẹn ń sọ ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdájọ́ rẹ̀ ọmọ wa pẹ̀lú nǹkan tí yẹn bá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tó bá ṣe bídíà tó yọ kó nú ẹ̀sìn tó jẹ́ ti kẹfìrí yóò jẹ́ pé kófùrù lóyún kan tó ṣe tó apẹ́ ní tí èṣe kèfèrí ni yóò mọ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ni tó bí ó ṣe jẹ́ nìyẹn ẹ tún lè pè ní sẹ́yìn ètò tí tí mo sọ yìí tí kò bá tí torí ní àlàyé tó torí àti kòmítì tó báyìí tó adọ́lọ́wọ́n bá kọ́mọ́sà gbani ìbádà fún wa kó jẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ yé wa àwọn tá a bá fẹ́ pè sẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one. 549 عبد الفتاح سالم يقول لك السلام عليكم ورحمة الله وبركاته